ìwọ lọ eh, ah, ilé iṣẹ́ bó tún ṣe máa bọ́ ọmọ mi lọ́wọ́ rẹ̀ ojú mo fẹ́ ṣe ogbé lè dá. dáko ta ló kù ẹ sọ fún mi. àwọn ajá ilé yín ló kù ṣé obìnrin pé sọ̀rọ̀ kù tó lè dá sí ṣé mo kẹ́ sọ̀rọ̀ mi ni. ọmọbìnrin mm, àlàjálẹ̀ àti pé. ẹ eh, sídi sídi mi ìrà yóò ṣe o ara ń kọ́ mi gidi má dẹ̀ jẹ́ kí n fi kanra mọ́ ẹ. sẹ́ẹ̀sì múdù ni. mi ò múdù wẹ̀rẹ̀ wọ̀ ṣé mo pè é pé kó wá fún mi múdù oṣù kan. ọ̀rẹ́ mọ̀ calm down ní sùúrù. Ah, síbi so gbádùn. inú dé kí ló ṣe yín náà. káà kúrò bí jọ. wọn sì ń mú dùn ni mo sì ní pé kí wọn rìláàsì wọn kanra. ok wo ló fẹ́ fi sí mọ́tò àbí ground. mo ṣe rí. ṣe ṣe fún yín lómi. mami mami mami mami máa mú mi ní mami ṣẹ̀ṣẹ̀ ó kẹ́yìn rẹ̀. mami ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà mo ní kẹ́ ẹ má ti sọ̀rọ̀ sí i mami o mami o ah, eh, mami o mami o mami o mami o mami o. tó bá ṣẹ̀ṣẹ̀ ó kẹ́yìn rẹ̀. ẹ má fọ́ náà. mami mami mami ẹ jọ mami. yes <laughs> oh, ah, now, bọ last club yẹn ó bad gan. àìwọ ló ń bá dùn òwe ń bẹ̀rẹ̀ fún ìdíje gbogbo lẹ́bùn yẹn kan asára yìí gbogbo ẹ̀. like ó bẹ́ mi àjọ bọ̀ ọ̀rọ̀ outing ta fẹ́ lọ lánàá. ọ̀fà tí ọmọ gbòòrò làwọn ẹni to wọn máa ń sọ náà àti dídí kúrò ní ìsìn kan bẹ́ẹ̀ lọ́wọ́ outing. sùúrù náà. Ah. tàlẹ́ ní tó sọ pé òun mísẹ̀ yìí. mímọ mímọ ẹni yẹn. o mọ ẹni tó sọ pé òun mísẹ̀. àti ta ló lórí burúkú tó sọ pé òun mísẹ̀ sẹ̀. ọ̀rẹ́ wa jọ ń torí ọlọ́ máa ní sùúrù. mo gbọ́ ah. ṣe tẹ pásọ̀ dẹ. tẹ pásọ̀ dẹ jọ. mo ti gbọ́ máa ní sùúrù. Ah, nǹkan ṣe tẹ pásọ̀ dẹ tẹ pásọ̀ sílẹ̀ jọ tẹ lọ́wọ́ mi báyìí ọwọ́ mi kò ti tẹ̀ ẹsẹ̀. ta lélẹ̀ yìí mo bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni ta lélẹ̀. olórí burúkú ti rànù ni ẹ èmi máa ṣiṣẹ́ máa máa ṣiṣẹ́ lójoojúmọ́ kí lọ tọ́jú ẹ ìwà tọ́ bóyá ọ̀sẹ̀ kan bóyá oṣù kan bóyá láíláí ó ní mo fọ́ọ̀dà ni mo mi ìmọ̀ pàtó máa jẹ́ bóyá ọ̀sẹ̀ kan bóyá oṣù kan bóyá ọdún kan ó nílò fóònù nulẹ̀ aṣẹ́wó lórí burúkú aṣẹ́wó àbí nǹkan ṣe ẹni àbí nǹkan àbí nǹkan ṣe ẹni ọkùnrin sọ fẹ́ kó mí sí ẹ. grandma no man sọ wọ́n ní obìnrin tí o jẹ́ kò bá tí kú òun mọ̀ kó má wulẹ̀ gbìyànjú àti ṣe wedding kò sí bí obìnrin yẹn ṣe lè perfect tó tó bá ń ṣe ìṣìnà bí òkùnkùn alẹ́ tó bá bò láṣìírí oòrùn ọ̀sán ló máa tú síta you cannot pray for a happy married life with fornication in your kitchen. but olúwọ̀dàní. mọ́mí kò sí kí àwáwí má wà fún àìdá tí èèyàn bá ṣe ṣùgbọ́n conscience is the only true judge of everything. ẹpẹ̀lẹ́ hmm. máa mi. olúwa máyọ̀ wá mi. ẹpẹ̀lẹ́ máa mi. tí mo bá wà tàbí tí mi ò bá sí mọ́. ọlọ́run ẹ̀ máa ń mi kí lẹ̀ ń sọ yìí ọlọ́run àjẹkẹ́ máa wà ń bẹ̀ ẹ dárayá. kó o kọ́ ẹ̀kọ́ méje kan mo fẹ́ kó o fi sí ọwọ́ òsì kó o má fi jẹun. ẹ̀kọ́ méje. kó o kọ́ ẹ̀kọ́. E, e, lára ohun méje náà àti kí àwọn ọmọ tó o bá bí àtàwọn tó bá súnmọ́ ẹ kí wọ́n lè kọ́ ẹ̀kọ́ lára nǹkan náà. Mami ẹ dárayá náà kẹ máa sọ yẹn fún mi létà. Ìpẹ̀lẹ́. Olúwa máa yọ wá mi. Má. Èkínní. E nǹkan tí èèyàn ò bá rí kì í bani lọ́kàn jẹ́ jìnnà sí fóònù ìyàwó ẹ pérépé hmm. lọ́rọ̀ fóònù gbogbo ara ló fi ń jóni do not go near it at all. Èkejì, bó ti wù kí inú bí ẹ tó, bó ti wù kí wọ́n bí ẹ nínú tó, má ṣe gbé ọwọ́ sókè lu ìyàwó ẹ. Ìjọ tó o bá ti ṣe bẹ́ẹ̀ ni o ti dínkù lọ́kùnrin ní ọkùnrin ara ẹ tó ti ṣàn lọ bí ẹyẹ kì í ṣe ohun tó bójúmu kí ọkùnrin kó gbé ọwọ́ sókè lu ìyàwó ẹ̀. Oh. <sighs> má bínú sí mi ṣòrí ìfẹ́ tí ó bá ju ìfẹ́ yẹn ò fẹsẹ̀ múlẹ̀ tó ni. don't say that ah, ah. gbá lónìí gbó lọ́la ìyá díẹ̀díẹ̀ ló máa ń pa òkú gbé okay now what if tó bá ṣèṣì lùmí pa lọ́jọ́ kan. ọlọ́run yẹ kí n mọ ẹ pa. really mi le nu ẹ pa ojú mi ni ẹ mi mi lè fọ ojú mi náà say look at me ojú mi ojú mi náà mo ṣèlérí fún ilé ni pé mi ni ever dàrú aṣẹbẹ ìṣòro mu I will never raise my hand at you again ever again I am sorry má bínú in fact I have been warned against this. My baby, upset. Just tell me you've forgiven me. Yes, I am. Uh-uh, not that way. Tell me. Hey. stop. <laughs> sorry. I love you. Not at all. I'm so sorry, darling. Now let me show you the other way around. Me or she man joke on Um, hello, ló ti Mr. Adéwálé I'm fine, nǹkan wa. Mo dẹ̀ drop ẹ̀ sórí Okay. Benson. Ma. So sọ fún Máyọ̀wá kẹ̀ṣe report yẹn kalẹ̀ mọ́ what next? Okay ma. Let's go. Okay. So, I'm gonna need that to report the site. torí àwọn tá a jọ ń dun iṣẹ́ yẹn ọmọ èèyàn ló kéjù wa lọ o bó tilẹ̀ jẹ́ pé àwa ti lórúkọ rere nílẹ̀ ju tiwọn lọ. bọ́tìmá àwa ló yẹ kán gbé iṣẹ́ yẹn fún. ó máa gbọ́ ọmọ tara àgbọ̀nrín èṣì ni wọ́n ń jẹ lọ́bẹ̀ lórílẹ̀‐èdè wa báyìí kò mà kì í ṣe nǹkan tó mọ̀ àbí tó lè ṣe náà fi ń fihàn níṣẹ́ <laughs> you need to be connected àti wípé bó o ṣe lè ṣe ọwọ́ kó sí. Si but ma ìyẹn ò wá da tó ṣe rí sísọwọ́ kúdúrú yẹn gangan òun ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àjàmbá púpọ̀ káàkiri nígboro. there is nothing we can do about it a kú mọ̀ òkè la fẹ́ ṣe sí nothing gbé dọ́kúmẹ́ǹtì yẹn kò gbé fún Máyọ̀ wá so kó treat ẹ̀ kó get back to me. okay ma okay yes ma I ah, no problem you can go. Mm -hmm. àtàwọn nǹkan tí èdè pòtì sí. afa nípa máa ṣé kò bínú. ó mama dá yẹn lóhun tí carnival ọ̀rọ̀ ẹ̀ ó dẹ̀ ti ká lójú ẹ̀. o ṣeun. ṣe. ibo ká wa lọ sí i. má jẹ́ ká lọ sẹ́ni rẹ̀ lé ní rárá o. mo fẹ́ ṣe send off fún lálẹ́ yìí ó ní trip kan tó fẹ́ lọ láti fi ṣẹun and máa lo two weeks. two weeks mm-hmm. ayé máa gbà wá nìyẹn. nǹkan tí mo sọ gbọgbọ fún ẹ nìyẹn so jẹ́ kí n fún lálẹ́ yìí yóò ti yẹ ti yẹ náà. máa jẹ́ kó ṣíjú máa jẹ́ kó fi kàn létí tí ẹ máa wo lè yá lórí ṣe ojo owó ni ẹjọ get out kí ló ṣe. ikọ̀ ikọ̀ tẹ̀yàn náà ni. <laughs> má wọrí má wọrí ayé máa gbà wá gan. after tó bá ti lọ. gan yìí like gan yìí gan gidi ó ti yí ẹ. ẹ <laughs> darling ah, mo ti ń ní ìṣẹ́ ọ̀hún òwò náà mọ̀ pé tí kì í bá ṣe pé ibi tí mò ń lọ wá important ni mi fẹ́ lọ but in two weeks I will be back in two weeks. ó ní ṣe rí madam mi tó assign mi fún tripele hmm? tí mi ò bá fi lè lọ ó burú bí àǹjọ̀nù débi pé èmi àti ẹ̀kọ́ ìjọba máa ṣiṣẹ́ ilé ni. Ah, I'll be out of job ni yẹn. <laughs> So I'll be back soon, okay? All right, I love you, baby. I love you too. Ah, All right. Uh, so wọ́n ti ń fi call disturb mi látàárọ̀ àwa ló ń dúró dé lọ́fíìsì báyìí so ká tètè máa lọ. ọ̀rẹ́ oya oya oya oya babe i'll see you right, i love you. Okay? bye i love you too. Yeah. Yeah. Consolo Yes, ooo. Ah. Ẹ sọ dáná ẹ̀kọ́. O ti sùn. This ṣe wọ pé àwọn ọmọ yẹn ká ó smart o. Àwọn ọmọ tá a bí sí kó wà lọ́wọ́ kẹ́tì. Wọ́n Uh huh. láre. Ṣé wàá pa? Fine. fẹ́. Kò sí fáìn. Ẹ kí n sáré pé bàbá yẹn ah. kò dẹ̀ ní sùúrù náà jẹ́ kí Hello, dear. ẹ ṣe jẹ́jẹ́ o ṣé ti wá nu yàrá ni ká sùn láyọ̀ ká jí láyọ̀ all right love love you bye ó dàárọ̀ sure I'll call you tomorrow morning bye darling bye kí ni kí ni gbogbo lọ́ọ̀fì lọ́ọ̀fì lọ́ọ̀fì lọ́ọ̀fì tó fi sẹ́yìn mi láìkẹ́ ọ mi láìkẹ́ ọ òun disrespect mi nìyẹn o ìwọ ah! ni lọ́ọ̀fì tó ń fi sẹ́yìn ah! ṣé àwọn pẹ́ ẹjọ́ ẹlẹ́jọ́ ní ráyìn ni. ò ní lẹ́kọ̀ọ́ owó ló máa pa owó owó ah! máa pa owó ń jí ìfọjọ́ rẹ̀ ṣe ní complain kúrò jọ kí kò sáà kúkú jàre lọ jàre. morning. Um, báwo ni? Fine ma. Very good. Since the àwọn workers there to declare strike, so obviously I'll lè ṣe anything money. So we need to go back to the station. Okay ma. So so fún gbogbo wọn get ready, I need pẹ́ máa Okay, in like how many minutes n sin In an hour's time. Okay, mama, get everybody ready. Yes. Um, mm, Joban sọ fún Mayowa pé kò yọjú sí mi nínú room. Mayo, mama. Mayo kù. Okay, ma. Who is there? Uh, Mayo Anima. Oh. Hello, ma. Mayo. Yes, ma. Wọlé náà. Uh, mo ń ṣe nǹkan lórí sísítẹ̀mù normal ẹni kì í sáré Okay. Um, mo kọ̀ ní kí n sọ nǹkan fún ẹ ni. Yes ma'am. Since ti a lè continue pẹ̀lú nǹkan tábà wa. Okay. To be strike don declare. Mi ò ṣẹ̀gbọ́n mo sì ni mo rò pé àwọn nǹkan tá a ṣe. Ó yà wá lẹ́nu náà. Mo kàn feel pé um, èmi àti ẹ lè stay back in the hotel and have a nice time together. Stay back? Yes. Àwọn yòókù nǹkan àwọn ọmọ máa lọ́nà àwọn èmi àti ẹ̀dẹ̀ máa dúró um, mo dẹ̀ mọ̀ pé wà á ti sọ fún wọn lè pé two weeks ló fẹ́ lọ. yes i did but kí n tó kún lé gbogbo ìyàwó mi ti ń sọ pé àwọn ti ń mísì mi o láì tẹ̀ tí kúrò ń lé something ti máa lọ stay back ma kí ni máa sọ fún because conscience ò lè jẹ́ kí n gbádùn ìgbà tá a ṣe nǹkan tá a wá ṣe mú. Máyọ̀wá shut up so ìwọ ní conscience ló ń dá wa dúró ní táìmù ìwọ ní conscience ló ń dá ọ̀gẹ́ ẹ tó bá ní conscience ò Shut your mouth and let me talk. Shut your mouth when you're go and get rest and go there and no. I, I, ah, ah, I need five minutes now. Five minutes. Bobo, I'll be ready in five minutes. Thank Ah! Ah! Ah! Ah! help you? No, I can still manage. Ẹ pẹ̀lẹ́. Ẹlẹ́ẹ̀kẹta. Olúwamáyọ̀wá. Ma. Ohun tó lè bí ọkùnrin nínú jù òun ni pé kò wọlé kó bá ìyàwó ẹ̀ pẹ̀lú ọkùnrin míì tí wọ́n jọ ní àjọṣepọ̀. Oh! báyàwó ẹ̀ lájọṣepọ̀ yẹpa ìwọ ló máa jẹ̀bi òfin ẹ̀sùn apànìyàn ni bó ṣe lè hùn kí n bí ẹ tó má bá ọkùnrin yẹn jà ó olúwa má yọ̀ wá má bá ọkùnrin yẹn jà. 哼。 jẹ́ alárìn ìfura. Thank rẹ̀ tán ìyàwó yìí ò ní gbé ọkọ ẹ̀ níjà o á gbèjà olólùfẹ́ rẹ̀ ni tó bá dìjà tán tó fi jàǹbá ṣe ọ́ ìyàwó rẹ̀ nìkan ni ẹlẹ́rìí rẹ̀ kò sì ní í fa olólùfẹ́ rẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́ o tó bá sunkún díẹ̀ wọ́n máa báfẹ́ wọn lọ ni o ó lè ní ìwọ ló fi jàǹbá ṣera rẹ̀ ẹni tó kú òun ni tiẹ̀ tán o a sì lè sọ pé yóò bò wọ́n rán kó tì pẹ̀mẹ́rù kọ́ olúwa máyọ̀wá kíyè sára. Thank you. Thank you. lórí láyà ó gbọ́kùnrin wá sínú ilé mi lórí bẹ́ẹ̀dì mi matrimonial bẹ́ẹ̀dì mi sọ reason gangan fún mi tí o fi yẹ kí n lò nípa lọ́sàn-án no just give me a reason and you better start talking now i want a reason tí mi ṣe nínú ẹ̀ka you better start talking now àní kò sọ reason fún mi tí o fi yẹ kí n pa ẹsẹ̀ àti ìyàwó ẹ̀ka ẹ̀sẹ̀ tó ẹ̀. ètò náà bọ̀ ọ̀gbẹ́ni Gbọ́lágadé lu ìyàwó rẹ̀ pa o ìbéèrè tó wá kún ẹnu gbogbo àwọn ará ẹ̀pẹ́ ni wípé ṣọ́kọ ló jẹ̀bi ni tàbí ìyàwó tí wọ́n lù pa àwọn kan ní kò yẹ kí obìnrin yìí gbé ọkùnrin míì wá sí ilé tó wà tọkọ ẹ̀ ń gbé bẹ́ẹ̀ ni àwọn kan ní orí bíbẹ́ kọ́ ni ògùn ifọ́ ń hmm, gbọ́ tó bá jẹ̀yìn ni kí lẹ máa ṣe o ká tó máa bẹ́tò náà lọ ẹ̀jẹ̀ á kọ́ dójú ọjà náà. <laughs> sweetheart. yes. ẹ̀gbọ́n mi ta ló jẹ̀bi nínú àwọn méjèèjì. ah irú ọ̀rọ̀ wo ni ẹ ta ló jẹ̀bi báwo ṣẹlẹ́bi ò ti fojú hàn ni no ọ̀rọ̀ tí president sọ yìí ṣé ẹni tó jẹ̀bi inú ọ̀rọ̀ èkó ti fojú hàn ni obìnrin yẹn àtàlẹ́ ẹ̀ ló jẹ̀bi náà ah, ọlọ́run má jẹ́ ká rí kó ṣe déédéé o má jẹ́ ká ra ìdá o àmín tó bá lọ jẹ́ pé èmi máa yọ̀ wá lọ́rọ̀ bá ṣẹlẹ̀ sí o máa pa ọkùnrin yẹn ni. Ah, ẹ má pààyàn. Ah, ah. ó tún béèrè lọ́wọ́ mi ni of course na máa pa ni now tọkùnrin yẹn fi lórí láyà tó wọnú ilé mi wá inú ilé mi ó wọnú ilé mi wá báyàwó mi ṣàṣepọ̀ wá béèrè pé ṣe máa máa pa ọ ẹ ẹ máa pa ọ ṣùgbọ́n tí mo bá lọ rí tẹ̀ mára tí mo tẹ̀ mọ́ra tí mo gbà fọ́ lọ́hùn tí mo fọkùnrin yẹn lẹ́kọ̀ọ́ máa lọ a jẹ́ pé mo ṣe ní ká jẹ́ kí akílọ̀ lọ́nà ká tó wáá fi àbọ̀ bá akí bọ̀. Ah, tọkùnrin yẹn bá ti lọ máa pa obìnrin yẹn. Yes. kò sí nǹkan náà láyé nothing in life ló máa stop mi kí n má pa obìnrin yẹn kò sí nǹkan ẹ̀ nǹkan kan lè ṣẹlẹ̀ tí mo kí ló máa ṣẹlẹ̀ náà tí mi bá wá tètè pa obìnrin yẹn mm. ká ní bóyá mi wá tètè pa obìnrin yẹn kóbìnrin yẹn má yọ o ee kó má yọ o a jẹ́ pé mo fẹ́ fi ṣẹ̀sín mo fẹ́ ṣe nǹkan bóyá mo ń scheme mo ń ṣètò àwọn nǹkan burúkú tí mo máa ṣe fún tí máa dọ̀tí ẹ̀ máa yẹ̀yẹ́ mo lè dọ̀tí ẹ̀ tìrantìran máa yẹ̀yẹ́ bàbá yẹ̀yẹ́ ìyá ẹ̀ kò nǹkan tí mo lè ṣe fún láyé bó ṣe lè pọ̀ kó pọ̀ tó kò sírú ìtìjú tí mo lè dá sí i lára ahọ́n bóyá mo dọ̀tí kò sí bí nǹkan ẹ ṣe lè pọ̀ tó eventually máa pa á kò dẹ̀ sẹ́ni tó lè bá mi sọ máa parú obìnrin bẹ́ẹ̀ ó ti pa mí lápá ayé nà òun tóbìnrin bá lórí láyà tó gbọ́kùnrin ó mọ̀ pé ó mọ̀ pé obìnrin tó bá ti ń yàn lè tó wá ń gbálè wọlé àwọn náà máa pa obìnrin yẹn o kò sí nǹkan tó lè stop ẹ máa pa o ọlọ́mọ yẹ kára burú. ẹ má pààyàn. ọlọ́mọ yẹ kírú ẹ ṣẹlẹ̀ wa o. àmín. the truth ó mọ̀ pé yorùbá ní a kì í mọ̀ wálẹ̀ kó kú ní iṣu mm. bí mo ṣe wà mí lè múra mi tì ó mọ̀ bá ṣe máa ń react sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ìwọ ṣe máa absorb ọ̀rọ̀ yẹn tí wàá wá react ó yàtọ̀ sí tèmi mm. but reaction tèmi mm. tó ṣùọ fún mi dọdọ lọhùn wọn ni pé ikú lè rí ẹ̀ṣẹ̀ o obìnrin yẹn láti kú o ah, ah nothing can never stop me. it's okay it's fine alámáyẹ̀kọ́ alámáyẹ̀kọ́ ara burú o ọ̀dẹ̀ tí polówó ọjà àwọn tọ́nà ni agbọ́ bí ọ̀rọ̀ ń lọ. ẹ má wọrin ipa yẹn mọ́. Ah, program tá a wọ. mo ti dára ẹ gbà mí. Somebody help me. Oh, boy. Oh, boy. Oh, boy. Oh, bá lu ìyàwó ẹ̀ pa hmm. tí ọwọ́ ṣìnkún ìjọba tó bá tẹ̀ ẹ́ wọ́n lè fi ọ́ sí ẹ̀wọ̀n tàbí kí wọ́n dájọ́ ikú fún olódì ẹ̀ hmm. kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ọmọ tí àwọn òbí rẹ̀ kú. Hmm tàbí àbàwọ́n ayérayé wo ló máa wà fọ́mọ tí bàbá ẹ̀ lù ìyá ẹ̀ pa tàbí ọmọ tí bàbá rẹ̀ jẹ́ lẹ́wọ̀n ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn rèé o kó o tó hùwàkiwà rántí ohun tí yóò ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ. what to do tó bá ṣe hmm. wá ní. mọ́mí mo ti bèrè lọ́wọ́ dáàdì wọ́n sọ wípé àwọn ò yín jà but kí ni ẹ ṣe fún wọn gan. wọ́n olúwadámiláre ọkọ mi ìwọ máa wọ́ọ̀rọ̀ nǹkan kan tí mo ṣe fún dáàdì ẹ̀ ṣùgbọ́n ẹ̀rù ń bà mí. Mm àbí fẹ́ kí dádì ẹ̀ pa mi. rárá o ṣé dádì fẹ́ pa yín. ẹ̀rù bàbá ẹ̀ ń bà mí. ẹ má bẹ̀rù mo máa tún bá wọn sọ̀rọ̀. màmá dádì ẹ sọ̀rọ̀ ṣé ọkọ mi ṣé àwọn dúpẹ́. mi ẹ rẹ́rìn. ìwà dàmí kí n rẹ́rìn tí rẹ́rìn o ó ní ẹ̀rẹ́rìn dáadáa ẹ̀rẹ́rìn dáadáa. iṣẹ́ ọkọ mi iṣẹ́ àdáfọ́ iṣẹ́ ọkọ mi. bọ́lá ti tó mú mi báwo ni ọkọ mi mú mi. ẹ ṣàmùwé pé ẹ̀yin nìkan ni ọkọ mi máa ń gbọ́ràn sí lẹ́nu látìgbà tí mọ́mí ẹ ti kú ẹjọ́ máa ẹjọ́ torí ọlọ́run ẹ ó dáa èmi ti gbọ́ tìwọ báyìí wá farabalẹ̀ kíwọ náà gbọ́ tèmi kó o dẹ̀ gbà á. kí ni nǹkan tẹ́ ẹ jọ fà pọ̀. tó fi ń dogun pé kí n wá máa bẹ́ẹ̀ bẹ́ ọkọ ẹ̀. Hmm. ẹ wò mú mi ó máa fẹnu ara ẹ ṣàlàyé fún mi tèmi ṣáà ní wípé kẹ ẹ bá mi bẹ̀ mo fi Ọlọ́run bá bẹ̀ mú mi ẹjọ́ ẹ bá mi bẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi bẹ̀ ah. òun la sọ fún mi. màá pè é sí tí ó ti gbọ́. ẹ ra mọ mi. o ṣe ọkọ mi. yes ma. o ṣe òkú àpọ́nlé mi. yes ma. inú à nífẹ̀ẹ́ wọ̀ mi. àní ma ẹ pẹ̀lẹ́ kó dìde ma. o ṣe. yes ma. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ kó tó di pé òdìdí lọ gbómi wá gbogbo nǹkan tíyàwó ẹ̀ bá fi ṣe fi yá mi gbà pé mi ni mo ṣe é ṣé o mọ̀ wípé ibi tó bá ti dùn báyìí lèṣù máa ń wá má jẹ́ ká gbé ṣù láàyè ọkọ mi jọ torí ọlọ́run mo fi sóbi ọlọ́run mo fi bẹ̀rẹ̀ wò. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ̀ mí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹ mọ̀ mí ṣe bẹ́ẹ̀ mọ̀ mí. bẹ́ẹ̀ni. èmi tẹ́ ẹ ti mọ̀ láyàna kó tó dé ni mọ̀ mí ìyàwó mi ò ṣẹ̀ mí léṣẹ̀ kankan bọ́lá ò ṣe nǹkan kan fún mi bó ṣe ń jó èmi náà lójú nìyẹn nígbà tí ẹ kọ́kọ́ ń sọ pé àyàwó ẹ lòun ṣe mú mi ṣé mo lè yọ kí n máa mọ̀ bọ́lá ò ṣẹ̀ mí léṣe ó ń jẹ omi náà lójú bó ṣe ń ṣe yẹn kò ṣe mí lẹ́sẹ̀ kọ̀kọ̀ ẹ mọ nǹkan mà ó lè ní nǹkan tóun rò pé ó máa dùn mí tóun ti ṣe tèmi ò wá ṣe bí ẹni pé ó dùn mí ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ ẹ pé kí ló ṣe fún un kò ṣe mí lẹ́sẹ̀ kọ̀kọ̀ mọ́ mi èmi tẹ́ mọ̀ tó bá ṣe nǹkan máa ti sọ pé àmì láìkẹ́ ọ adẹ́ ti sọ̀tẹ̀. máa lọ béèrè lọ́wọ́ ó ṣe ọkọ mi kó má ní mọ̀ bí oúnjẹ mọ́ mi. <laughs> ẹ ra mà. ó ṣe ọkọ mi mò ń bọ̀. Ah, um, tẹ bá ṣetán pẹ̀lú ẹ tí ò bá lè bá yín dáná èmi lè dáná fún yín kẹ́ jẹun. ẹ ra mà. Bọ́lá kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé mi ò kì í ṣèyẹ ẹ̀ mọ́ ni ṣé o ti níyàá mi ni jẹ́wọ́ fún mi kí n mọ kí ni mo ṣe fún ìwà àtọkọ ẹ̀ gangan gangan tẹ́fí sọ mí di wèrè agbọ́n ń sẹ́ òyìn ń sẹ́ ojú olóko rẹ̀ kò ń gbọ̀n kò ń gbọ̀n kí ló dé gan-an ò kò ṣàánú mi bá mi sọ̀rọ̀ Bọ́lá ojú mi kò bá mi sọ̀rọ̀

pé Máyọ̀wá ló ń da yín dúró báyìí. yes ma bẹ́ẹ̀ ni ma. bẹ́ẹ̀ ni ma òun ló máa lead wa lọ sí sáìtì yẹn ma. Ah, I think I have had enough of this guy. Where's my phone? You're good. What's this? á sì bá o. hello madam. hello Máyọ̀wá ṣé torí pé o ní opportunity láti tètè lọlé lánàá lóòótì she resumes, síbi be any time yìí kó gbàgbé pé o ní iṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ yìí. Uh, all right. what nonsense ah, ah, kí ni gbogbo pálapàla yìí náà. o ní try to ṣì náà oh, what nonsense is this now o oh, ní try to ṣì náà. No. Ẹ má bínú ma, sorry ma. Ma, ó lè ní personal problems. títí ẹ náà ma. So? wà pẹ̀lú yẹn nígbà tó fẹ́ wá gbàṣẹ́ mi báyìí ṣé ó sọ fún mi pé òun màmá ní personal problem ni àbí ṣé àwa ní personal problem là ń sọ salary fún ẹ́ see it doesn't matter how you do it just get it done. Okay. Isn't it better if I go to the office? ọlọ́run bẹ́ẹ̀ kó ń ṣe mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní kó irú ẹ̀ṣẹ̀ wo lọ́mọ mi lè ṣe bàbá mi gbẹ̀ mí lẹ́rù ọmọ tí wò ó bí. Ah, ah, ah, ìkúnlẹ̀ àbíyamọ iná ọmọ o. owó ìyá wa arokan nífẹ̀ẹ́ kún àsùndá tẹ bá ní kẹ rojú nǹkan mi lè padà ṣẹlẹ̀ o ẹ má ro lọ bẹ̀rù rárá pátápátá ẹ já gbà fọlọ́hún. ìyá wa ẹ já gbà fọlọ́hún ẹ já mọ̀ wípé àlìmọ́ọ̀tún báábùn kúlù náà sùdà àkìlùhùn ikú yìí ilẹ̀kùn kan ni tó jẹ́ pé gbogbo wa lápadà wọ̀ ẹ má wà jẹ́ aráàlú kan ẹ já mọ̀ wípé eléyìí àmúwá látọ̀dọ̀ ọlọ́run. ọ̀fẹ́ ẹ má rò ó. ẹ mọ̀ jẹ́ báyìí jẹ́ mọ̀ jẹ́ wojú yìí ah. ilẹ̀kùn ní gbogbo wẹ̀wọ̀ nìkan mo fi àtàyè lọ. subhanallah. ẹ mọ̀ jẹ́ wojú yìí o ètò dámi lójú ni wípé ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jí kí ni mo ṣe tani ṣe. Ah. Ah. mo bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ kò sọ ń tọ́mọ̀ mi ṣe hmm. ó tún lóun á bá mi dáná mi mọ̀ pé ó fẹ́ pa mí lọ́mọ mi àǹfààní kan pàdé mi báwo lè wá escape ń bẹ́ẹ̀ náà. ọmọọba tó bá ní ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì bọ́dà mi jọ kí ló fi mí pè é mo ní game plan mi tí mo yálẹ̀ bí mo ṣe ń ṣe nǹkan mi ó ti yí ẹ irú eleven years ti happen bẹ́ẹ̀ nìyẹn bí mo ṣe máa escape èmi jẹ́ pé ọmọ pẹ́ ni mí ẹni ò lè rí mi kó gbóná ojú ẹkùn ó yí ẹ tó bá fẹ́ bá wọn lọ ó máa ṣí mi lẹ̀ máa move bí mi ṣe escape fún tèmi nìyẹn ah ó lè but ọmọ pẹ́ ni mo máa move. jẹ́rìí mo tẹ̀ jẹ́rìí ẹ̀ mọ̀ pé o máa jáde bẹ́ẹ̀. ìṣe ni jáde kẹ́ ṣe. náà tí wọ́n ti escape ọkọ ọmọ yẹn ti pàyàwó ẹ̀ ó fíìl bákan bákan ṣé nọ́mà nọ́mà nọ́mà ó dùn mí ah ó dùn mí mo láìkì iṣẹ́ ó máa gan mo like ah, mo lọ́ọ̀fù ẹ̀ gan kò ń ṣe pé kí mo love ẹ̀ débi pé bó ṣe máa ń ṣe mí ó máa ń tìtì mí bí ẹyin mo lè jẹ́ kí gbogbo mi rọ̀ but ah, ẹni tó ti kú ti kú tó ti ẹ ti lọ nìyẹn o ti understand bẹ́ẹ̀ ń sìn so èmi kọ̀ pé ọmọ ẹlẹ́mi tó wà number seven lórí list mi kí nǹkan máa fi yẹn ó ti yẹ kí n máa fi patch up tí gbogbo kí ni máa fi kó because mo ò fẹ́ wà depressed ọmọ kékeré ara mi ni mí egungun mi jẹ́ ṣì tutù àbí kí ló expect so mo ti move on ẹni tó kú ni tiẹ̀ gbé baby. ó mà yẹn kàn ti kú báyìí náà nìyẹn. kí ni fẹ́ ṣe ṣe máa kú tẹ̀lé ni èmi tó yẹ pé ọmọ oró ni mi tí mo ń gbẹ́jẹ̀ bọ̀ torí pé aláyé ọmọ oró ni kò mọ̀kàn tèmi náà gbé sára kò tó lè bà tí òun kàn máa fọ́ ó máa jẹ́ kí n lọ nǹkan tó bá bẹ́ wa àṣìṣe tí ò dáa fún ọmọ oró gidi ni mí ẹ̀jẹ̀ wà lójú mi mo kàn lè jẹ́ ọmọ tí pé ẹ̀jẹ̀ wà lójú mi o. ẹni bá mọ wọn ìṣìjẹ ó dandan kó mọ ọkùnrin ojú ẹ yọ. yé ló dá mi mọ ó mọ bí mo yẹ ọkọ ni yọ bàtà lẹ́sẹ̀ anybody yọ pátá ń dì wọn gan no time o ìjà èmi lọ ni Ọlọ́run. pẹ̀lẹ́ àbúrò báwo ni. fine. ṣé wàá okay. bẹ́ẹ̀ ni. sure. yes. kí ló ṣẹlẹ̀ láàrin dáàdì àti mọ́mí ẹ̀. mi ò lè sọ but inú bí dáàdì sì máa ń dùn ẹ̀rù dẹ̀ ń bà mọ́mí pé kí dáàdì má lọ pa wọ́n. inú bí dáàdì ẹ̀ sí mọ́mí ẹ̀ ẹ̀rù dẹ̀ ń bà mọ́mí ẹ̀ kí dáadé má lọ pa wọn ẹ̀rù ń bà mọ́ mi kí dáadé má lọ pa wọn. ṣé ṣé wàá kẹsà. Mr. Mayowa kí ni ìdí tí o fi pàyàwó rẹ̀ ṣé o wo gbolé ayé o pé kò sí. Si ẹran kan tó lè gún lọ́bẹ̀ àfi kó gún ìyàwó ẹ̀ lọ́bẹ̀ kó pàdánù àìbẹ́ẹ̀kọ́ mo máa fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé ó ní property kan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àbí ó ní ilé kan àbí mọ́tò kan tó fẹ́ jogún tó fi rò pé tó o bá pa o lè dá àwọn kíní gbà wá òpè kó o mú kúrò lọ́nà kí gbogbo ẹ̀ fi lè yíṣì fún ẹ àìbẹ́ẹ̀kọ́. ọ̀gá ọlọ́pàá èmi kọ́ ni mo pa ìyàwó mi ni mi ò lè pa ìyàwó mi. We shut up acting ni gbogbo yẹn o ó máa better kó jẹ́wọ́. ẹ̀rọ ẹlẹ́dàá tó dá èmi tó dá ìyàwó mi orí mi tán èmi kọ́ ni mo pa o ìyàwó mi ni èmi kọ́ ni mo pa but. ní but kí ni wà á tẹ ẹ níjà. ara níjà. ò báyàwó ẹ jà àmọ́ wà àtìyàwó ẹ ẹni gbọ́nmi sí ohun òtó ẹni gbólóhùn àsàn kékeré láàrin ẹ̀yìn méjì. kí ló fa gbọ́nmi sí omi òtó yẹn láàrin yẹn. ẹ jọ mo mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan fún mi ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n rí dìbì o. very deep you. tí ìyàwó ẹ tó bá ṣe ohun tí ò dáa tó lè dojú ti ìwọ àti ìyàwó rẹ dé ibi tí àwọn ènìyàn ó mọ tọ́ka àbùkù síyàwó ẹ wípé à ìyàwó ẹ ló ṣe léyìí ìyá ọmọ rẹ òun ló ṣe báyìí. Hmm. Daṣọ àṣírí bo ìyàwó rẹ má tú àṣírí ìyàwó rẹ síta. Si rántí o wípé èébú àlọ́ ní táwọn tàbọ̀ níta náà ẹ̀ hmm. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà ni daṣọ àṣírí bòyàwó ẹ hmm. má tú àṣírí ẹ̀ síta fáyé rí. Hmm you want me to believe pé suicide ni kì í ṣe murder ó fẹ́ kí n gbà pé kì í ṣe ìwọ ló gún ìyàwó pa pé ìyàwó ẹ̀ ló gúnra ẹ̀ pa. bẹ́ẹ̀ ni DPO lóòótọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí dùn mí gan but I was too confused to know what exactly to do when it happened èmi rò pé kí n má pariwo lé lórí kó má lọ di ìtìjú ọ̀la fọmọ wa ṣùgbọ́n wọ́n ní ìgbọ̀nsẹ̀ kínkín létí àwo gbẹ̀gìrì tójú bá kúrò ṣọ́kàn máa wá kúrò ń bẹ́ẹ̀ ni ọ̀gọ́lọ́pàá ẹjọ́ báwo lẹ ṣe lè ràn mí lọ́wọ́. gbogbo sítórì ẹ̀ látòkè délẹ̀ yé mi mo ti gbọ́. As much as I try to believe you but iṣẹ́ mi ò jẹ́ kí n mọ mo ṣe lè convince anybody pé you are saying the truth Adam, um, investigation wa ò sọ bẹ́ẹ̀ but before anything bóyá tá a bá tẹ̀lé àwọn nǹkan tí o ti sọ sílẹ̀ yẹn since tó ti wá solution fún ẹ at one time or the other o tí ì sọ nǹkan ẹlẹ́ẹ̀kejì mẹ́fà ló sì sọ dé kí ni nǹkan kejì tí mọ́mí ẹ̀ sọ fún ẹ lórí sick bed wọn kan tó kù. Ah, ọ̀gá ọlọ́pàá kòkòrò mà gbádùn obì tó gbò. bí ti báwo. olúwa máyọ̀wá mi. mami. gbé mi dìde sára. ah gbé yín dìde sára báwo mami ẹ wo ẹsùn jẹ́jẹ́ kẹ́ dára yá ẹ má yẹ kí n tún máa gbé yín mọ́. gbé ah. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Ah, ah. kí ló ń ṣẹlẹ̀ níbí ẹ gbé wọn sílẹ̀ irú kí nìyẹn nọ́mbà one ẹ ti ń stress wọn jù láti máa rojọ́ ah, now ẹ tún change position wọn irú kí ni ẹ máa bọ ẹ lọ síta ẹ bọ síta ẹ bọ síta tí anything bá ṣẹlẹ̀ ńkọ́ ẹ please ẹ bọ síta ẹ bọ síta ẹ bọ síta ẹ bọ síta. dókítà dókítà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé ṣé kí n bá ṣé kí n fún yín lónìí. mami mami mami mami ṣé máa mú mi ní mami. Oh, mami ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà mo ní kẹ́ ẹ má ti sọ̀rọ̀ sí mami o mami o mami o mo dárò ah, eh, mami o mami o mami o mọ́mí o mọ́mí hey, I'm o ẹ má Mami, Mami, Mami, mọ́mí mọ́mí Mami. jọ̀ọ́ mọ́mí mọ́mí hey, o mọ́mí o gbogbo sísú ẹ má now. Can I lè dúró ṣe mọ́mí Mami. mọ́mí ẹ mọ́mí ẹ. kòkòrò jẹ́ o ẹ̀ lóòótọ́ ash ah, okay. ok ìgbà tó wọlé o ti bá ọ̀bẹ nínú ìyàwó ẹ. yes yes. pé o ti gúnra ẹ pa. bẹ́ẹ̀ ni sà. now the question is this báwo ni ìwọ ṣe mọ̀ pé òun ló gúnra ẹ pa. ọ̀gá ọlọ́pàá ìgbà tí mo rí i pé ìyàwó mi ti kú mo wo gbogbo nulẹ̀. No ilẹ̀kùn ilé wa ṣì wà ní títì láti sínú tó túmọ̀ sí pé ẹnìkankan ò wọlé wá. And you don't think that same thing ló ń point to the fact that you are the person tó pa ìyàwó ẹ̀ as vengeance fún wípé o ti ká ọkùnrin mọ́ lórí lórí matrimonial bed. Yes, I do know ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ sá kò rí bẹ́ẹ̀ I I I didn't I didn't kill my wife. Marwa, as much as I try to believe you, please believe me, please. <sighs> okay. Wait, I think it because ṣì wà tá a lè Or Betty Ọkọ in lè sá sí. Ọ̀bẹ ti wà nínú ẹ̀, ó dẹ̀ ti kú kí wọ́n tó débẹ̀. Bẹ́ẹ̀ ni sá. Okay, good. Ìgbà tẹ́yìn check fingerprint tó wà lára ọ̀bẹ ṣé tìyàwó ẹ̀? Tí wọ́n his own? Yes, sir. Are you mad? Do I look so stupid to you? ṣé mo jọ ọdẹ lójú ẹ you want me to believe that. I, I, to... I am not thinking you stupid sir but please believe me I, I, I didn't kill my wife èmi kọ́ ni mo pa ọgọlọpàá when I got in when I got into the room I found my wife in her own pool of blood tọbẹtọbẹ nú ẹ the first thing tí mo ṣe ni pé kí n yọ bẹ́ẹ̀ bóyá bóyá mo lè dóòlà ẹ̀mí ẹ̀ but I, I, I, didn't, I, didn't, kill her I, I did not. You did that? Yes. I was trying to. I was. I was. I was trying. God. Even láyé àtijọ́, tó bá gúnyàn lọ́bẹ, tàbí tó bá gúnyàn nídà, tàbí tó bá gúnyàn ní ọkọ̀ wọ́n máa kan sínú ẹ̀ ni ìyẹn gan kéèyàn yọ gangan ó yára pààyàn ju kéèyàn fi síbẹ̀ lọ. <laughs> please help me please. okay wait. hello doctor. Yeah, hello sir mo ti rí email yín sir but mo need láti ṣe àwọn explanation kan fún yín because postmortem kò lè refill bóyá ènìyàn ló gúnra ẹ̀ lọ́bẹ̀ àbí wọ́n gùn the only thing tí postmortem lè ṣe fún wa ni pé ó lè sọ bí wound yẹn ṣe deep tó àtàwọn damages tó ti cause tó lè lead sí ikú yẹn èmi náà máa pè yín tí má ti kúrò níbí so máa pè yín fúnra mi ṣé gbọ́ okay sir sà um, báwo ni ṣé wà pa. báwo ni ṣé bọ́bí ò máa débi sí iṣẹ́ bus driver mi ni èkó tó bá wù mí ló máa wù mí Mr. Máyọ̀wá Ọlọ́run Òṣèbí. Yes, sir. There is no template tí anybody lè follow nígbàkúgbà tó bá jẹ́ wípé ọkùnrin kan ó wọ matrimonial home ẹ̀ tó wá bá ọkùnrin mi tó ń bá ìyàwó ẹ̀ láṣepọ̀. tẹ́nibọ̀dì bá sọ fún yín pé wà pé ẹ ṣe gbá ẹ ṣàwo ẹ ṣe kòkò ẹ ṣe sásùn ẹni ìjà ò bá ló ń pera ẹ lọkùnrin because the adviser kò share the same situation pẹ̀lú ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí. it is the action tó bá ṣẹlẹ̀ ní scene of crime ló máa determine reaction everybody. that is why tó ṣe jẹ́ pé kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé báyìí lẹ ṣe gbọ́dọ̀ ṣe. tí ọkùnrin bá decide láti jà tọkọ bá pa àlè murder charges tàbí manslaughter ti dúró de ọkọ ẹ̀. tí ò bá bá àlè jà tó bá báyàwó ẹ̀ jà tọkọ bá pa ìyàwó ó tún máa lọ fàṣọ péńpé roko ọba lórí murder charges tàbí manslaughter tọrẹ ò bá jásìkò. the other way round tó bá jẹ́ wípé àlè ló pa ọkọ ẹni tó kú ni tiẹ̀ gbé because ìyàwó ò ní lọ rojọ́ níta wípé alẹ́ òun o ló lu ọkọ òun pa nígbà tó ń jà òjò tó pàjẹ́ lóru ni kò ní délé ròyìn gbogbo ọ̀nà tá a kà sílẹ̀ pátápátá ló jẹ́ wípé ẹ̀wọ̀n ikú àti ìyà ìmọ̀dí ló wà fún àwọn ọmọ àwọn tó bá wà involved because nǹkan tó bá ti kún sẹ́nu ó máa já sáyà ìyá tó bá ti ràn bàbá tó ràn ìyá ó lè ràn ọmọ. Let us use your own template. You decided to keep quiet, trying to buy time. Bóyá time lè heal wound yẹn. But in the process, guilt tó wà lára ìyàwó yẹn ti pọ̀ jù and here we are téèyàn ò bá gbàbẹ̀ yẹn náà tó bá decide pé kóun kí kọ́kọ́rọ́ mọ́lẹ̀ kó drive out tí ọkàn ẹ̀ bá gbọgbẹ́ jù ó lè má mọ̀gbà tó fi máa lọ fi mọ́tò kọ́lẹ̀ lómi ó tún máa lọ face another charges tọkàn ẹ̀ bá gbọgbẹ́ tó bá wa mọ́tò kọlu tírélà tẹni tó kú ni tiẹ̀ gbé kò lè tí kú tán táwọn èèyàn tún ti máa ṣẹ́jú sí ìyàwó ẹ̀ padà tí láyẹn ò bá tí kó wọn a máa rẹ̀ lọ tó bá dísáyà láti má gbé mọ́tò tó bá dísáyà kó fẹ́ fẹsẹ̀ rìn kó òun rìn lọ jìnnà kó òun rìn lọ jìnnà kó òun rìn lọ jìnnà ibi tó bá ti ń rìn lọ ẹ mọyì èèyàn tó máa ń dédé bọ́ sẹ́nu mọ́tò láì mọ̀ tó bá kú náà èyí tó túmọ̀ sí wípé ọlọ́run nìkan ló lè kọ́ ẹni tó bá wà nírú situation yẹn mọ́ ṣe. But there are two things. Number one, ọkùnrin tàbí obìnrin gbọ́dọ̀ gbà wípé the moment tóun ò bá ti sí nílé òun lè má jọkọ̀ ìyàwó òun. ẹlẹ́ẹ̀kejì ni pé never try to surprise your woman by going home without informing her kì ṣe pé o trust her you are just trying to be very careful. in any relationship àdá ni ìgbéyàwó gbọ́dọ̀ jẹ́ tó bá ti lè dìdà tó lójú méjì ogun roro ló máa ń kó ni lọ àfikún lọ́rùn kọ́ wa mọ̀ ẹ sá ìbò wa ni ọ̀rọ̀ tèmi máa já sí báyìí. Mayowa ẹ sá. àánú ẹ ṣe mí gan. èmi believe ẹ bọ iléeṣẹ́ ọlọ́pàá ò lè believe ẹ. God God. a ní limitation time tí a lè fi ẹ sọ́dọ̀ wa dà so on Monday we have to take it to court. nínú ìwádìí wa a máa ní láti sọ fún ilé ẹjọ́ wípé ìwọ àti ìyàwó ẹ ní gbólóhùn àṣọ láti bí ọjọ́ mélòó kan ìyá ìyàwó ẹ gbìyànjú láti bá ẹ dá sí kíjà yẹn lè parí ìkọ̀kan nínú ẹ̀yin méjèèjì sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ ni ìwọ náà ò dẹ̀ sọ pé o ṣetán láti dáríjì ìyàwó ẹ̀ mọ́júmọ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ ìwọ àti ìyàwó ẹ̀ àti ọmọ yín kékeré lẹ́jọ́ sùn sínú ilé. ọ̀bẹ kan nínú kíchìnì yín ni wọ́n fi gún ìyàwó ẹ̀ pa. gbogbo ilẹ̀kùn ilé yín wà ní títì pa látinú èyí tó mú iléeṣẹ́ ọlọ́pàá máa rò wípé ó ṣeé ṣe kẹ́ni tó wà níta máa láǹfààní láti wọlé. àyẹ̀wò wa sọ wípé ọwọ́ ẹ̀ ló wà lára ọ̀bẹ tí wọ́n fi ṣe iṣẹ́ láburú náà èyí tó túmọ̀ sí wípé ẹni tí wọ́n bá pa lọ́wọ́ ẹ̀ ló yá pa. Our prayer. ni kó máa lọ gbàdúrà yìí kí ọlọ́run kó fìwà ẹ̀dá ẹlẹ́jọ́. But for me, I am helpless. Fasasi. Yes, sir. Return him to the cell. Thank you, sir ṣẹ̀ṣẹ̀ o kẹ́niyàn tayọ àwọn tó yàn ọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ o kẹ́niyàn wáyé lẹ́ẹ̀mejì tí bá tayọ wá wọ́n tún yàn. ẹ̀fẹ̀ yìí kágbọ́n. ọ̀fà ojú òjé lọ. ìgbéyàwó kájà ayò ọlọ́pọ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ òkè ènìyàn wáyé lẹ́ẹ̀mejì tó bá ṣẹ̀ṣẹ̀ òkè ènìyàn. yín àṣàkẹ́ alágbádá náà. àṣàkẹ́ alágbádá iná kíkan lógun gbàgbọ́ lógun ọ̀tá pìtì sọ́ra ẹ̀dí kọ̀nàkọ̀nà ẹni fojú àṣàkẹ́ alágbádá iná fojú níkù sinimá yìí lè lálejò ògbóná o ó ti wà lórí YouTube àwọn òtún wò ní ẹgbà bẹ́ẹ̀. òkúta méjì òkúta gbùgbùgbùgbà ìdá òsùnwọ̀n wọn kò ní dako tún darọ ìtarùkù ta kú gbòrògbòdò bí ogun jàlú. àṣàkí alágbádá iná ẹlẹ́mọ̀ká jànàmọ̀ká wàrà kàkà ìwé ẹgbẹ́ ọ̀rọ̀ kàkà kóró ọ̀lẹ́yọ̀ nílé ló ń lé ẹ ti gbẹ́sẹ̀ kọjá àjọ jẹ́ pé ara ẹni kì í rí ní tì ẹni tí bá ń dì wọ́n mọ́lẹ̀. ọ̀pọ̀tọ̀ ọlọ́mọ o ọ̀pọ̀tọ̀ ọlọ́mọ o ìwọ ló fọ́ká lọ́rọ́ ìwọ ló fóyin lọ́rọ́ òun àkekè ọlọ́ olúfẹ́ ọjọ́ sí ọmọ olúfẹ́ ló fi bùjẹ́ ilẹ̀ bá mú wọ́n lóhùn kan ọ̀wàwà nílé ọmọ ẹranko lùgbẹ́ bó bá wá gbìyànjú láti padà sílùú èkó ó dẹ́rọ̀ lẹ́nu. Ah. dábẹ́ lábẹ́ tèmi ò bẹ̀rù ìjà o torí ẹ̀rù kì í bá gbó bẹ́ẹ̀ ni ẹ̀rù kì í bodò. Ah. mo ti fẹ́ tán kí n tó lọ fẹ́lẹ́ sí oṣù méjì ni òfin bíi òfin gbalẹ̀ mi ìyẹ́ tó wà ní apá ẹ̀rọ lélọ́gọ́rùn-ún mẹ́jọ jẹ́nẹ́rà ni mo bẹ́rí fún un. àṣàkí alágbádá iná dààmú dààmú dààmú dààmú àtolúgbò kò tí gbọ́dọ̀ kankan kan ikú bàbá ọ̀run kẹrìngbẹ́ bàbá àdó mímí tí mi gbogbo ìlú títìtì. àṣàkí alágbádá iná bọ́ ẹni ikú mọ́ àpàgbẹ́. ó kẹjọ mi sùn lórí tàbẹ́tà gbàǹsà la. nítorí àìsè báyìí fún mi tẹkùn tẹni wọn gbẹ ìyàwó rẹ padà tó lórí ìbú mi wọ ọkùnrin bẹ́ẹ̀ ni. máa tẹ ti fi hàn mí pájú ni wọn lè ju nínú. ẹ ṣe bó bẹ́ẹ̀ mi lọ ẹ ti jù mí lọ ṣé àlàkẹ́ fi mí lẹ̀ lọ́rọ̀ ẹ̀ lọ́kọ̀. èmi alágbára ti fọmọ ọdún rí tí ọdún mi sún dẹ́dẹ́ bí ọlọ́ọ̀ òṣùpá tòrùn ẹ̀rọ kù. iná bara wúta òjò pálámi ọkà yọ làálàá àṣàkí alágbádá iná. A powerful story written and produced by Biola Adekunle. The content created by Fẹ́rànmi Oyálọ́wọ́. Directed by Farouk Abisoye. Starring Bọ́lájí Amusomi Salati. Biola Adekunle. Bọ́lá Jẹ́yẹmí. Owólabí Àjàsá. Kẹ́mi Àgbẹ̀sí Kẹ́mi Tí. Ọ̀làníyàn Tósìn. Peter Yomagaji. Bọ́sẹ̀ Arẹ́gbẹ́sọlá. Fẹ́rànmi Oyálọ́wọ́. Sisi Quadri. Juliet Jato, Lékan Látúnjí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá tuntun ìta àpàkọ́lé ẹ̀ ní. Àṣàkí alágbádá iná. Subtitled in English. Ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ lórí YouTube ní o ọlọ́run tó bá jáde ah, àwọn òtúbọ̀ ni ẹ máa gbà kó kọjá bẹ́ẹ̀ ẹ kú ojú lánàá o. bá ń pamọ́. ará àdúgbò tuntun ti dé o za ọkùn ti wà ládùúgbò yìí. You guys need to be vigilant especially gbogbo èyí tẹ́ ń gbé níbí báyìí ilé yìí gángan lòkun wà. Òkun, we send no to you. àwọn obìnrin kan bẹ̀ eléyìí tó jẹ́ wípé wọ́n mọ́ nífẹ̀ẹ́ obìnrin nínú ẹ̀mí obìnrin ni wọ́n láyé tá a wà yìí àmọ́ nínú ẹ̀mí ee eh, eh, ọkùnrin ni wọ́n. látìgbà tí mo ti dé mi ìtì ìrọ̀kan yín sísá mi ọkàn yín kọ́. Eh, báwo ló ṣe fẹ́ rí ẹ pẹ̀lú irú báyìí sórí wà báyìí lọ́wọ́ ẹ. I was the man I've been the man and I'm still the man I gave everything she told me she needed a baby she wanted a child I gave her JD. kí ni drama tẹ́ ń bá mi perform yìí ìyàwó múra ó ṣetán àti jáde ẹ̀yin ọkọ méjèèjì náà ẹ múra. are you joking? èwo nu yín gangan ló fẹ́ tẹ̀lé mi jáde. èmi lọkọ ẹ̀ mo tẹ̀ ti ṣetán láti tẹ̀lé ẹ jáde. kò lè ṣeé ṣe ọkọ lé nìwọ èmi lọkọ ta. lórí social media mo ti rí i pé àwọn tó ń gbélé mi ò kú ni. sọ ọmọ nǹkan tẹ́ ń pè ní àkúdàáyà. má bẹ̀rù má fòyà má ṣe ojo èmi ò kí ń ṣe òpó. ibi tíyàwó rẹ wà ó ó péjì lóko tó bá pèjì lóko you pèjì lẹ́tà. this is a public place you are shouting. what do you mean by public place. tí mo bá wà nínú paradise tó o bá sí bẹ́ẹ̀. a jẹ́ pé inú náà ló wà tí bá wà nínú náà tó dẹ̀ wà pẹ̀lú mi kọ́. a jẹ́ wípé paradise làjọ wà.